الحمد لله الحمد لله الذي خلق الذكر والأنثى وجعلهم شعوبا وقبائل ليتعارفوا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين وهدي نبيه صلى الله عليه وسلم وعاملوا الناس بالخير والرحمة والألفة والمحبة وأب الخير واعلموا أن الإسلام جاء بإلغاء العصبية البغضاء العصبية هي القبلية المحرمة في هذا الدين لأنها تؤدي إلى الشقاق والخلاف والقتال والحروب والتفريق بين الأحبة في المجتمع عباد الله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم نسأل الله تعالى أن يجعلنا وإياكم من الذين يتبعون هدي الرسول صلى الله عليه وسلم ومن الفائزين ومن الآمنين إنه على ذلك قدير أدوك فون ولن ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó dá ọkùnrin wa ó dá obìnrin wa ó wá tì wá bọ́nú ara wa ọlọ́run dá àwọn ẹ̀dá kọ̀ọ̀kan nínú ìlú kọ̀ọ̀kan ọlọ́run bá ṣe wá lẹ́bí ó ṣe wá níran ọjọ́ wa papọ̀ ọmọ ọmọ ó kó wa sójú kan ọba tó kó wa sójú kan yìí gẹ́gẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ torí kálí máa jà àbí máa dá wa lálẹ́ ìṣẹ́ra wa lọ́rùn àbí ká lè máa jagun ọlọ́run bá gbé toyí kalẹ̀ nítorí ká lè máa ṣe pọ̀ ọba yìí òun náà lọ́ba tó dá ìlú wa òun náà ló dá ìlú mi gbogbo ayé pátá ọlọ́run nìkan lọ́ba tó dá ọba tó ṣe báyìí fún wa tó jàn wá papọ̀ tó sì jẹ́ pé òun ló nímọ̀ òun ló sì ní òye òun lọ́mọdé pàtàkì tó fi jàn wá pọ̀ tó ká máa gbé pọ̀ torí oore tọ́lọ̀ fẹ́ ká máa rí láàrin ara wa ọlọ́wọ́n bá náà ọba tá a dúpẹ́ fún ni o ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kó bá nábùwá Muhammad ọba gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé Allah à ń jẹ́rìí pé nábùwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ibadallah ẹ̀yà rúṣin ọlọ́wọ́n wa gbogbo àwa ọmọ Nàìjíríà especially àwa Yorùbá ká lè bẹ̀rù Ọlọ́run gbogbo àwa tá jẹ́ mùsùlùmí ká máa pa àwọn èèyàn sákèésí nítorí mùsùlùmí Ọlọ́run gbé kalẹ̀ táwọn èèyàn máa kọsẹ̀ a máa wọ àwọn èèyàn ran ká lè di ẹ̀sìn wa mú a gbìyànjú kárí pé gbogbo pítà bá wà àlàáfíà ọmọ ìjọba ń bẹ̀ a máa jẹ́ igi wọ́rọ́kọ́ tí ń da àrò láàmú ká máa jẹ́ fìtínà fún olùwà a máa ṣe sábà bí wàhálà káwọn bá wọn kópa ń bí wàhálà a máa ṣètò a máa bẹ̀lẹ̀ wọn bá lérí ètò tàǹsì ká sì máa ṣe dáadáa a máa wá pé àwọn èèyàn sákèsí lérí ìwà abú àti gbogbo tí ọ̀dá adó ní masúnlá náà Muhammad súnlá náàbí yẹ̀wò náà ní pé ẹmọ́dà lóru ẹmọ́bà ló jẹ́ ẹmọ́mà tàbùkù àwọn olórí yín láàrin ìlú wọn bá máa yẹ̀yìn jẹ́ wọn bá máa ṣàbòsí fún yín ẹ má tàbùkù wọn ẹ má jáde lé wọn lérí ẹ má pẹ́ fẹ́ jagun anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni la tatamannaw liqa al'adu anabi ni kẹ́ni kan nú yí kẹ́mọ́ ma wish kẹ́mọ́ ma rò yí pé fẹ́ jagun ẹ ma tán pè lógún ni ebi ni wọ́n pè bẹ́ẹ̀ kọ́mọ ọdọ́mọ òrukàn ni wọ́n pè bẹ́ẹ̀ káwọn obìnrin ó dopó ni wọ́n ń pè bẹ́ẹ̀ ogun odidi ọlọ́lá ọlọ́lá yóò bára rẹ̀ lóko ẹrú yóò bára rẹ̀ nílò òdìkejì bàbá mílọ́níà yóò mọ̀ bá wọn fọlẹ̀ nígbàtí nǹkan bá dàrú tán nílò òdìkejì ibi yẹn bá sá lọ yóò kó lẹ́ni yìí yóò dẹni ẹ̀tẹ́ ogun anábìnrin látàtà mọ́ náà ó lè kọ́ àlàdùn ẹbá láwọn kan tí wọ́n sọ̀tá yín lẹ́yìn náà sọ̀tá wọn ẹ jí kọ́ mọ́ gbé yín la pé ẹfẹ́ jagun ẹ wá sọ di fáàrí pé à ẹjá jagun ànábìlógún ọ̀dá o látàtàmánáwó lè kọ́ àdù ọ̀tá yín ẹ̀mọ̀ bẹ̀lọ́ lé wọn lérí ẹgbẹ́gbẹ́sẹ̀ mi tó bá dá àmọ́ ẹ má jẹ́ ọjẹ́ ogun jíjà ànábìfẹ́ dálákẹ́ tó mọ́hùn tí wọ́n bá wá dìde sí yín bá àwọn akáyímálé fásudérò anábì ní ẹ̀yìn ẹ̀kọjú wọn kẹtún wọn na sùúrù sí fásibútù ẹmọ́sá torí pé tí wọ́n bá ti gbẹ̀mí ẹ̀yìn àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ ìparun ti dé ẹ ti fẹ́ di ara yìí ẹ̀rípa anábì sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ tó kílé àbí ọ̀sán torógun ọ̀dá ìgbà tẹ́yìn máa ń jagun nígbà tó gun bá káyàn mánulé àmọ́ pé kéèyàn máa dájọ́ ogun ìgbéjọba yà á jagun <laughs> bá a ṣe wí lẹ́nu tó fún yẹn <laughs> ó tóbi o ẹ lè wo Libya ẹ lè wo Syria Syria ẹ lè Iraq ẹ àwọn ìlú Somalia mo lè balance ìdárọ̀ yìí ọlọ́mọba aláàkọ́lọ́hun kọ́mọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ìbádọ́lá àyẹrúsìn فاعلموا أن العصبية هي القبلية وهي البغضاء tribalism ìjà ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ ọ̀kan nínú àwọn àdáwò tó bá àwọn kèfèrí ká nábí ò tó dé alhaus wal khasraj wọ́n bára wọn jà ní Madina tó lé ní 120 years bàbá tí wọ́n bí ń gbà tí wọ́n bẹ̀rẹ̀ ogun bàbá yẹn wọ twenty years ibi láti twenty years tí wọ́n ti bí mi ìlà tí ń jà bàbá twenty years ẹ̀wọ̀n gbogbo orun ara rẹ̀ ó ti di funfun kílù kan wà nínú ogun láti gbà wọn ọmọ wa jagun nígbà nábi dé lànàbí ní alìkọbalí yàtú alàṣọ́bí yàtú múntina anábi ní ẹran tó kú sílẹ̀ lẹ́ni tẹ́nìkan kìí fẹ́ dètọ́ ẹ̀ òun náà ni tribalism ìdí ẹlẹ́yàmẹ̀yà ó burú gan tó bá ti délẹ̀ tá gbàgbé ẹ̀sìn kálukú ọmọ dìfẹ́ndì ẹ̀yà rẹ̀ kọ́lá ẹni tó jẹ́ mùsùlùmí yọ́ ma sọ fún kèfèrí pé kó mú díẹ̀ wá nínú àwọn apàrọ̀ àtúndè tí ń lò tó bá ti di ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn ọ̀bọ̀ọ́lẹ̀ ọmọlúwàbí ọ̀bọ̀ọ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọ̀bọ̀ọ́lẹ̀ ìdùnnà ọ̀bọ̀ọ́lẹ̀ wàhálà wà gbàlú kan gbogbo wa tọ́lọ̀mọba ala sílú Nàìjíríà àtàwátọ́sàjọ sílẹ̀ Yorùbá ó kọ́ wọn Haúsá náà sáyé wọn ọlọ́nkà wọn Yíbò síbẹ̀ àwọn kan náà tó wọ́n wá wá láàrin àwọn náà tó wọ́n wọ̀ wá láàrin ara Amẹ́ríkà wà bí o ara London wà bí ara Paris ọmọ India ọmọ Japan ara Saudi o ọmọ maka ń bẹ mi ọmọ madina ọlọ́run fi wá lúra wa ni nítorí àǹfààní ta fẹ́ rí láàrin ara wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní yá ayyuhan wọ́kọ̀ọ́bá ilá mo tún wá yọ àwọn ìran ìran kọ̀ọ̀kan nínú ìjọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá ní lítà àárọ̀fù kẹ́lẹ̀ dára yín mà kẹ́lẹ̀ máa ṣe dáadáa síra yín inna akramakum gbogbo yín pátá ẹni lápọn lélọ́dọ̀ èmi ọlọ́run ọba nínú yín òun náà lẹni tí ń bẹ̀rù mi ìbẹ̀rù ọlọ́run ọba yẹn ni ẹjẹ́ a máa bá káàkiri òun ni ẹjẹ́ a máa léka kọ́lọ̀mọ́sá fi wá súnú àwọn olùbẹ̀rù ọlọ́run tó tọ́ bá ti lápọn lélọ́dọ̀ ọlọ́run ọba ó ti láàyè lọ́dọ̀ ọlọ́run ó ti jọ́rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ ti lójútùú láyé àlìkàmà tán lọ náà yọ ọ̀rọ̀ ọlọ́run sì Qur'an ọlọ́run ti ní dáàlì kàlìkìtà ọlọ́run níṣẹ́ rí tẹ́ra alukur'an la rayba fihi kò sí iyèméjì ń bẹ hudan lil muttaqin àwọn tí máa ń bẹ̀rù ọlọ́run yóò mọ̀ gáìdì wọn ẹ má jẹ́ àfi kùránì lẹ́ o ẹ sì má jẹ́ àfi súnnà nabi muhammad lẹ́ sallallahu alayhi wa sallam torí pé wàlíyáhádàn ọlọ́run ní ká sọ́ra wàlíyáhádàn alladhina yukhalifuna ní amúrì ọlọ́run bá ní gbogbo ọlọ́mọba ní àǹtúnṣe ìbáhùn fitna ọlọ́mọba ní wọ́n wọ fitina wọ́n tí wọ́n ti yapa sunna nabi wa Muhammad sunna nabi náà ní ká má dà lóru a mọ̀ sí protest robert ẹ bá ti bẹ̀rẹ̀ protest ẹ ti bẹ̀rẹ̀ láti bá dà lóru èyí tá a kọjá bàràbàrà rẹ̀ tí kú lára wa fa ọ̀pọ̀lọpọ̀ olówó tí rìn káàkiri wọ́n ti dọ̀lọ̀ sí ẹ̀kan wà wọ́n yàn pòlòfò ọlọ́pọ̀ ju ó làwọn yàn rìn ká ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti lúṣẹ́ ọmọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi ti di opó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti dọmọ òrukàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ní business wọn ti tálíkà anábìrì Muhammad sallam anábìrì lẹ́sà mi na anábì ní kìí sí lára wa o èyí ṣe mùsùlùmí dọ́gbádùn kìí ṣe mùsùlùmí òdodo máa ń da ilẹ̀ àsọ̀bíyà gbogbo tribalism ìrànwá ìrànwá ìrànwá wọlé sàmínà mọ̀ǹkọ́ tẹ̀lé àlẹ́ àsọ̀bíyà anábìrì gbogbo ẹni tí máa ń jà ń jà nítorí ìran rẹ̀ wọlé samina mamma ta'ala aṣọ́bíyà anábì ni tó bá kú lérí ẹlẹ́yàmẹ́yà anábì ni kìí ṣe ara wa torí pé òní kú nítorí ọlọ́mọ ó kú àṣẹ yorùbá ma ní òní kú àṣẹ muslim ìdí ń ṣẹlẹ̀ yìí jama adíláfẹ́lá ká ìbọ́ àwọn kan hàn wá yorùbá wọ́n hàn wá lè mà wọ́n bà nǹkan wá jẹ́ wọ́n dá wa lọ́nà wọ́n pa wá mọ́lé àgbòrò fi mistake láti correct mistake o tàbálà fẹ́ fi mistake correct mistake à ní rí resort ilé ìpá sí ní resort à rí resort tí ọ̀dá aláṣẹ kíní ilá padà rí ọlọ́mọdé arógún o gbogbo àwọn tí wọ́n bọ́ sí kọ̀rọ̀ tí wọ́n prepare láti jalè yorùbá lógún ọlọ́mọ fún wọn ṣe àwọn náà táwọn lé yorùbá ọlọ́mọdé arógún pẹ̀lú ẹ̀yà míì àwọn náà fúnra wa ọlọ́mọdé arógún láàrin ara wa àwọn tàbí wọ́n jẹ́ mùsùlùmí òdodo ọlọ́mọjà orógun láàrin ara wa àwọn challenges yẹn pọ̀ níwájú wa wàhálà ń bẹ láàrin àwọn mùsùlùmí wàhálà ń bẹ láàrin àwọn mùsùlùmí súnnà àti mùsùlùmí bídíà gbogbo àwọn wàhálà yẹn kan tò lẹ́ra wọn ni wàhálà ń bẹ láàrin gbogbo mùsùlùmí ayé àti ṣíà wàhálà ń bẹ láàrin àwọn mùsùlùmí àtẹlẹ́sìn wàhálà ń bẹ láàrin àwọn ẹ̀yà ẹ̀yà kan àtẹ̀yà míì kọ́dà wà ń láàrin nigeria àti kọ́ntírì mi ráwọn kan bẹ táwọn pláàni bí ó ṣe dàrú bí ó ṣe bàjẹ́ bí ó ṣe dogun táwọn wà sọ di ọrọ̀ yọmọdọ́rọ̀ <laughs> fún yín ní gbogbo ayé àwọn sì fi ń yín <laughs> àwọn kan pláàni ní pé tọ̀rẹ sádàrú káwá kí ọ̀pá wa bọ epo yí káfà ọlọ́lúwa wọ́n fa gbogbo ẹ̀ pátápátá tọ́jẹ́ pé kálukú jí láàrọ̀ báyìí kò ní rí búrẹ́dì tí ó jẹ fọ́mọ̀ létí mọ́fẹ́lẹ̀ sí protest mọ́fẹ́lẹ̀ lè já kọ́ mọ́ fi wàhálẹ̀ ìsòfò kálukú mójútó àwọn fámílì ẹ̀ o níwọ̀n ti ní wàhálà kan bẹ́ẹ̀ mìkan mọ́ tẹ̀rí síbẹ̀ o tàbá ní nǹkan kan tàbẹ́ bá àwọn eléré wa sọ káyàn àwọn èèyàn láàrin wa kán lè bá sọ kìí sì wọ lọ́ọ̀bọ̀ sójú títì lọ́mọ sun táyà lọ́mọ já sọ́ọ̀bù lọ́mọ gbé mọ́tò mọ́tò èyàn máa ń gbọ́n ni wọ́n ní mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ máa jí sókòtò lẹ́ẹ̀mejì ẹ̀sà ṣe tí kú bàràbàrà rẹ̀ jama ọlọ́run já rógun o ọlọ́run já rógun ọ̀dá o mẹ́rin bá ah èyàn ó bu ẹkún sáà ṣe ìsàtẹ̀wàrà bó ṣe lè tó iná àtàwọn ni àásìn rírà gbógun bá dé kò sí bí wọ́n kàtàgbà tírélà tí ó gba tàwa wọn ti súnná tírélà tí ó gba lùbọ́sà wọn ti súnná orí tírélà tí ó rù màálù tó jẹ àtẹjá wọn ti súnná tógun bá ti dé ìdajì aráàlú ó dolè ni àwọn tó jẹ́ òdi adigunjalè tẹ́lẹ̀ wọ́n dolè àwọn tí wọ́n yé sólè tẹ́lẹ̀ àwọn náà di olè torí bí kálukọ́ máa wá ní tó fi survive kálukọ́ ọmọ bójútó ọmọ àtìyàwó ẹ̀ kò ní sísá ara mọ́ ọ ní dé mọ́sálásí kẹ́nìkan dá bíṣẹ́ fi láì fún un mọ́sálásí gan wọ́n ti tì pa ẹ̀yin máa yá mi kò sọ́jà o kò sọ́fíìsì kan tó fẹ́ lọ o tí ó ṣe ń gba ìdajì owó oṣù pé half salary wọ́n san àbí ọ̀wà nínú ìkankan gbàmọ́ o ní tí protest máa ń dálẹ̀ nìyẹn o torí pé ìjọba kó àwọn tiẹ̀ jáde à ń bẹ lábẹ́ àbòsí jẹ̀mọ́ gbogbo àná lámà kọ́dà àwọn tí wọ́n darí wa àwọn náà máa pa àwọn sàbòsí fún wa. a gbọ́dọ̀ wá fi wàhálà kékeré lẹ̀ ká tó máa tara bọ̀ wàhálà ńlá ojú ẹ̀sìn ojú ogun ojú wàhálà ọlọ́run níjó ọ̀rọ̀ lérí erílẹ̀-èdè wa yìí àti gbogbo olú mùsùlùmí lápapọ̀ gbogbo àwọn gbogbo àwọn tí wọ́n ti kó nǹkan ogun wọlé nǹkan ogun náà ọlọ́run níjẹ́ òṣìṣẹ́ tí wọ́n fi gbà lọ́wọ́ lílọ bíbọ̀ wa ọlọ́run ọba aláwọ̀ máa sọ wa yóò máa dáàbò bò wa ọlọ́run ọba oníjà rìn náà sí ọlọ́run níjà sìnrìn ọlọ́run níjà rí dánadáná àtàwa àtẹbí àtọmọ tàbá ti fi kọ́ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn ẹbí rẹ̀ torí pé eh, akàrin ní òkùnkùn ni àmẹni tó fẹ́ ṣe kàmá o àwọn èèyàn palẹ̀ máa ka o àmọ́lọ́wọ́n bá jù wọn lọ bísmìlá pẹ̀lú orúkọ ọlọ́run tawakkaltu ala Allah ni mo sin jáde wọ ọlọ́run mo tẹ̀ gbára lé wọ ọlọ́run wala illa billah àfi pẹ̀lú agbára wọ ọlọ́run bọ́ ọbọ̀ rí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa fastagfirullaha innahu wal ghafurur rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah qala rasulukum sallallahu alaihi wasallam يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بتقوى أدوك فهم ولهم وباوة ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọlọ̀n jọ ma bá nẹ́bùwa Muhammad àjẹ́rìí bí يكاسين tó yẹ ká sìn tó lẹ́tọ̀ sí lẹ́yìn ọlọ́run ọba ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábíwa Muhammad ní pé wá sákèsí anábí ní ẹ̀yọ́ mẹ́yàn ayọ́ nas iná rọ́bọ̀kún wáhid ọba kan náà lọ́ba tó dá gbogbo yín o ó lágbára lérí yín ó sì lágbára lérí àwọn ọ̀tá yín ẹ má filẹ̀ wọ́n iná abákun wáhid Adam anábí ni kọ̀ wá sí ọlá lérí lárúbáwá kan èèyàn tó funfun àtẹnidí ìṣe lárúbáwá kọ̀ sọ́lá lérí èèyàn tó pupa lérí èèyàn tó dúdú kò sì sí ọlá lérí ẹni tó dúdú lérí èèyàn tó pupa ìlà bí tẹ́kọ̀wà ìbẹ̀rù ọlọ́wọ̀n ọba tó wà lọ́kàn yín gangan ní máa mú yàn lọ́lá kọ́lọ̀mọ́sà sí wá ní olùpáyà ọlọ́wọ̀n ọba wa kọ́lọ̀ afọwọ́ jábìrì oníjọ́ kan ìkẹtẹ́tẹ́lá gulaman ọláwọn ọmọ méjì àwọn ọ̀dọ́ méjì kan wọ́n bẹ̀rẹ̀ sí jà gulamu minal muhajirin ọ̀dọ́ kan òun jọ mamaka tọ́wọ́ láti maka wa gulamu minal ansar ọ̀dọ́ kejì òun jọ madina madina ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ fanada almuhajiru ìyá alẹ́ almuhajiri èyí tó jẹ́ ọmọ maka tó ṣe ní àwọn tó ṣe hijira wá sí Madina wọ́n wá ń pè àwọn ará Maka pé ẹ wá gbéjà mi ẹ wá tó lẹ́yìn mi ẹ wá bá mi bá já o ẹ̀yin tẹ́ jẹ́ ìran mi ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn tèmi ọ̀nàdàlẹ̀ ansọ́rí ọ̀dọ́ tó jẹ́ ọmọ Madina yìí òun náà wá yanu ní Madina tẹ́ jẹ́ mi tẹ́ jẹ́ bí mi mi ẹ̀yin náà máa bọ́ kálukú wá ń pè yàn rẹ̀ fàkọ́rọ̀jà rasulullah sallallahu alaihi wasallam nígbà anábi wá jáde anábi ní ma haza ma haza dáhawa dáhawa ahalili jahiliya kí ni lè yí tẹ̀ ń ṣe yìí kí lè fẹ́ dálẹ̀ yìí tọ̀hún pẹ̀rán rẹ̀ ilé iná ń pẹ̀rán tiẹ̀ kí lè fẹ́ dálẹ̀ yìí èyí tẹ̀ ṣe yìí èyí ṣe yìí ẹni ojú ẹ̀ bá dúdú ní ọmọ pé ọyá ẹja dìde sí wọn o ẹja dìde sí wọn o ọmọ báyà ìwọ ni wọn kọ́kọ́ pa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ní ẹgbàá wọn ní da'uha fa innaha muntina anábí ní ah, ẹfi ẹlẹ́yàmẹ̀yà ìfilẹ̀ o montina montina. nítorí ṣe ọ̀dà gẹ́gẹ́ bí ẹran tó ti kú tó ti ń yọ̀ dín tọ́jẹ́ pé bẹ́yẹn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ wò dépò tí yóò dùn bẹ́ẹ̀ pé ẹ̀jù kò nínú ẹ̀mí nǹkan ìrẹ́ra ni ìrẹ́ra tàn náà bí ìrìn rìfáàsì ó náà ni pé aburú ńlá kan ni tọ́jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa jírí láàárọ̀ èèyàn gbọ́dọ̀ máa gbóòrùn ẹ̀ tribalism èèyàn máa yá mi ọlágbọ́ra ọ̀ kálukọ́ gbàgbé ẹ̀sìn kálukọ́ máa rántí rẹ̀ kọ́lọ́wọ́n aláàkọ́lọ́mọjà arógun wọ́n tán palẹ̀ mọ́ protesti lọ́la ẹnìkan bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹnìkan Allah subhanahu wa ta'ala ìwọ́ tó sì tí múra pọ́ fẹ́ jọyìn wọn wọ́n jọyìn wọn o bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti jẹun rẹ̀ ọ̀sán olè primary secondary and institutions tó wá mọ̀ wé tó fi wá mọ̀ pé wọ́n ní protest wà lọ́tọ̀ ní ẹ̀ nìkan lọ́sànwẹ̀ ti jẹun ẹ̀ wọ́n lọ lè darọ wálé o wọ́n ti darọ ó di liability ni ẹ kọ́dà àwọn tó ń gbèjà gan òní fún wá náírà kọ́dà àwọn òṣè mọ́rí ó pòrè ojú ọ̀nà ọ́fíìsì wọn làwọn mọ́rí ìwọ́ tó darọ́ nítorí àwọn mọ́rí bọ́ bá kú okú gbé ni o ara ni wa wọ́n ń sàbòsí fún wa gbogbo wa náà lámà àmọ́ ẹ fi mistake tàbí correct kí ni another mistake answers bàràbàrà rẹ̀ tí ó kú lẹ̀ ebi ń pa àwọn èèyàn jama ebi ń pa àwọn èèyàn gbogbo ẹni tí bá ń jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó bá ti jẹun tán kó fèrè kanlẹ̀ fọ́lọ̀ lásìkò tán lọ lọ́wọ́ yìí wọ́n máa bèèrè pé sọ kọ́lé ní àbó bí máa bọ́ra mọ́tò anímọ̀ jẹun ẹ̀mẹ́ta ni ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́jọba ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́rí gbogbo ń tàbà fi gbara wálẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n sọ̀tá Yorùbá àbí wọ́n sọ̀tá Islam tàwíìdì láti gbára wálẹ̀ tàwíìdì kínágbẹ̀ tàwíìdì ìmọ̀ ọlọ́nlọ́kan ìdúró ti ọlọ́nlọ́kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tribalism èyí tàn rán lọ́wọ́ yìí wọ́n ti ń kọrin sí wa létí pé kálukójú ẹ̀sìn ilẹ̀ o kálukójú àkídà alẹ́ o tí ọ̀lálẹ́ wọ́n gbé e sérí social media ó ní gbogbo gbogbo agbára tó bá wà lọ́wọ́ rẹ̀ lọ́lẹ́ kó jáde bọ́bá lè dẹ̀sìn kó dẹ̀sìn ọba lè dagbọ́n ọba lè di oyin kó doyin ẹ̀dàkùn kí ní rí fáṣẹ ẹjọ́mọ́ ibi kálukú ẹjá padà síbi Odùduwà ìbọ̀rìṣà ilẹ̀ Yorùbá ṣe sáwàlá wọ́n wá jọ èèyàn lérí yẹn èèyàn torí pé ọfẹ́ jà fún ìlú kọ́ ọlọ́run ní kò ní wà al-janna wà máa wá unnáàrì iná tí ń jò jahannam ibẹ̀ ni ó dé sí o wà máa lè zọ́ọ́lì mìíràn mìíràn ansọ́ọ̀rì kò sẹ́ni kankan tí ó wà á gbà lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run bá ń jẹ́ yà kò sì ní jáde nínú náà tó ti làámọ̀lẹ̀ tó ní iná láha ọlọ́run láàyè àkọsíwò àwọn ìṣúra kàbí ẹni bá ṣe ẹbọ ó ṣe òkú kéré tó ọlọ́run lọ́wọ́ ní fèrèdì ọ̀yá gẹ̀fẹ̀rẹ̀ máa dúnà dárí kalima yẹ̀ṣá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù téèyàn bá ṣẹ̀ bó bá wù ọlọ́run lè fèrèdì àmẹ́bọ̀ aṣígbẹ́rẹ́ kàdé ó ń pàró kálọ̀ lè gba eh, àfọ̀ṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n láwọn fẹ́ ṣe àjìjàgbara káwá pààrọ̀ Islam torí pé a fẹ́ ṣe kíni a fẹ́ ṣe politics baba bá ti kú lé ayé ọwọ́ rẹ̀ bá ń tọ́ fẹ́ o ọwọ́ rẹ̀ ọ̀bá o òun lè wọ́ná lọ́rùn ẹjá máa ṣàdúrà o àdúrà ń gbà o ọkàn àwọn tí wọ́n ń darí wa ò sí lọ́wọ́ wa o tọ́bá wà lọ́wọ́ wa ni kọ̀yẹ́kì lórí báyò a fọkàn sí pé lágbájá ní ó ṣe òun ni ó tún wa ṣe òun ó tún ló wá sí inú wá sí ń dùn a sì gbà pé fún wa balẹ̀ ninety percent àmọ́ kò rí bẹ́ẹ̀ kò padà rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run aláàjì ó yẹ wáyé pé òun lòun wà bí ọ̀rọ̀ nù àdúrà ní kájọ́ pọ̀ dúà kápọ̀ ládùúà protest ẹ ẹ máa ń fa kéèyàn dín nǹkan má díẹ̀ o bàbá ti jọ yẹn wọn fọ nìkan tó lò bàbá sì ti lò tán bàbá ti kú lè wọ náà nìyẹn ẹ máa ń fa alikọ́tì kẹjẹ ọmọ sàn nílùú asẹ́ríkọ̀ ó lè a máa já sọ́ọ̀bù àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n fẹ́ jalè tẹ́lẹ̀ wọ́n wá opportunity òun náà lóun náà mádà lọ́wọ́ náà ni gate lòun sì fẹ́ gé ẹ̀yọ́mọ̀yá lẹ́yìn náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ká lè túbá agbowó ilé ńlú ifá owó ilé gbogbo owó ilé ta gbà pátá ẹ̀wọ̀bi tó rìsọ́ọ̀tì owó ilé owó ilé tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọn ní owó ilé ọlọ́run sì ní fàyín lamta fàálù tẹ́ẹ̀ bá fowó ìlélẹ̀ fàázánù bí haribi minallah èmi ọlọ́run jà yín lógun láti sánmà tẹ́ẹ̀ bá stọ́ọ̀bù kẹ́ máa gbowó èlé ogun lélẹ̀ yìí ogun àtọ̀dọ̀ ọlọ́ni nígbà ọlọ́run jà wá lógun tán lọ́wọ́ kẹyìn ara wa ṣe ra wa ibà ara mọ̀lú lọ́wọ́ ara wa tẹ́lẹ̀ ibà jọ ń gbé tẹ́lẹ̀ nígbà ìgbìnà ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ ní bọ́lẹ̀ ká lè fi ìpànìyàn sílẹ̀ ìdẹ̀jẹ̀ sílẹ̀ káfílẹ̀ owó èlé káfílẹ̀ azina agbèrè káfílẹ̀ almaisir tẹ́tẹ́ ẹwọ nàìjábẹ̀ tó wà ní gbogbo ìlú ṣé ọwá mùsùlùmí sàn wá fún pọ́fàtì bí nàìjábẹ̀ ti fi sí ń pọ̀ sí bẹ́ẹ̀ náà lòsí sí kíní lòsí ń pọ̀ sí ọ̀fíìrù ilallah ẹjá padà sọ́dọ̀ ọlọ́ ẹjá padà sọ́dọ̀ ọlọ́ ká máa ṣàdúrà fáwọn ẹlẹ́rí wa ká sì máa ṣàdúrà fúnra wa ìbádọ́lá ẹ̀yìn orísun ọlọ́run ọba wa ẹ̀rí alasọ̀bíyà tribalism tí wọ́n pè ní ìjẹ́ ẹlẹ́yàmẹ́yà ní ma ń fa ọ̀tá o ọ̀tá gbére ẹni tẹ́jọ́ business yọ ti ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní dájọ́ síbi tí ẹjọ́ wà tọ́rọ̀ bá ti di ẹlẹ́yàmẹ́yà àwọn tó máa ń bẹ lókè wọ́n máa dájọ́ gbogbo àwọn jọ́ọ̀jì gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń dájọ́ tó má sì ti dájọ́ <laughs> ẹjọ́ ti dá níbí o ibi wọn bá fọ ẹjọ́ sínú ibẹ̀ náà ni ó wà ẹni wọn bá lọ́jọ́ ìbí náà ni ó jẹ̀bi ẹni wọn bá lọ́jọ́ àyè náà ni ó jàre òtí ẹjọ́ tó bá dá ń bí ọlọ́run tún dá lọ tọ́lọ̀ bá ti di ẹlẹ́yàmẹ̀yà eh, gbogbo àwọn tó máa ń bẹ nídìí àndájọ́ wọn máa dájọ́ fáwọn ẹ̀yà wọn bí sinmi rí nìyẹn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni innama ahlaka alladhina qablakum ìtọ́pa àwọn tó síwájú yín ìtọ́pa wọn rùn àwọn tó síwájú yín ìtọ́pa wọn rùn annahum kanu ìsàsárìkọ fíhìm àṣẹríf táwọn èèyàn ńlá láàrin wọn àbáwọn ọmọ èèyàn ńlá tí wọ́n bá jalè àbí wọ́n sàbòsí tàràkúhù wọ́n fà wọ́n lẹ̀ wọ́n fèrè wà ìsàsárìkọ fíhìm ad-da'if tí àwọn aràn míì àbáwọn tálíkà míì àbáwọn tí wọ́n lágbára tẹ́nìkan bá jalè láàrin tiwọn àkọ́mù alẹ́ ìlhad wọ́n wá ti malé wọ́n jẹ níyà wà áyìmọ̀lá anábìnrin mọ̀fẹ́ ọlọ́wọ́n bàbúra láwọn anna fatimata bínta muhammadin sallallahu alaihi wasallam sarqat laqata'tu yadaha tó bá ilé jẹ́ pé fatima mami lọ́ba jaulẹ̀ èyí nítorí pé ìran kan náà niwá èyí nítorí pé ẹbí kan niwá èyí nítorí pé mi ni bàbá rẹ̀ anábì ni wàláhì ń gé ọwọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ tí gbogbo mọ̀dínà òsì rí báyìí injustice ó kún tí àyè fi gba kálukú ipò tí n bá dàrú tán bọ̀dá mi bẹ lókè tí n dàrú tán àǹtí mi wà lókè tí n dàrú tán ọmọ ìlú lókè ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba àlá ẹ má já involve níbi aburú kọ́lọ̀wọ́n kọ́mọ́sà ìṣàánú wa bí ogun bá ti dé ọjọ́ bẹ̀rẹ̀ sí wọ́n ibi ọmọ apá àwọn èèyàn lẹ́yìn náà hospital ní ṣiṣẹ́ àwọn school ní ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà rẹ náà wọ́n máa kó wọ́n máa jí ọjà rẹ gbé wọ́n kó pákó rẹ wọ́n kó símẹ́ntì wọ́n kọrin wọ́n kaṣọ rẹ aṣọ tó wà ní ṣọ́ọ̀bù rẹ pátá wọ́n kó wọ́n fọ gbogbo iléeṣẹ́ rẹ gbogbo fóònù tán dáwọn gbogbo ẹ̀ náà kó pátá torí ìkanra ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ ti dólè ó lè ti pọ̀ kọ́dà ó lè gan àrí sólè má ọmọ tí ń ṣe yàwó tí ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ta lọ́bẹ̀ tí ń fún wa lówó tá ń gbà kí ni wọ́n gbọmọ yàwó ó bó lè ní tẹ́lómi nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ pé kọ́lọ̀ ń sọmọ lọ́mọ yàwó ẹlòmí sàdúrà ìta kí já lé ní ilé rẹ̀ safe mọ́tò rẹ̀ safe gbogbo owó tó kó sílé fíríjì rẹ̀ gbogbo àwọn fáànù rẹ̀ oye tẹlifíṣàn rẹ̀ ò safe aṣọ rẹ̀ tó kó sínú kọ́mọ̀dù safe torí pé tó bá di dìyẹ ẹlẹ́yẹmáyà kálukọ́ ma dìfẹ́ ní ẹ̀yà rẹ̀ Ànábì ní látàtàmà náà ó lè kọ́ àlàdù Ànábì ní ẹ má ma rò pé fẹ́ jagun o ogun ọ̀dá o ẹ̀jẹ̀ máa ṣàdúrà gbogbo àwọn tó bá yẹ ká yàn kán lè bá wọn àjọba sọ̀rọ̀ ká yàn wọn kán lè bá wọn sọ̀rọ̀ káṣí máa bẹ̀ lọ́nlé aláàkọ́ bá darí wọn kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ lè wa kú lórílẹ̀-èdè wa o ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo bí tọba ti lọ bọba ti gun mọ́tò òun tráfù ni ọlọ láàrin ìlú náà ni tọba ti gun mọ́tò ọ̀kadà ni ọlọ́kadà ń gbèyàn ni ó gbé ọlọ́pàá pátá ọlọ́mọdé àmọ́ onímọ́tò ń gbèyàn wọ́n dá yàn lọ́nà tọba ti ẹni nǹkan wa inna ila rabbina lamunqalibun tutubi fún ọlọ́run wọ́tọ́ sẹ nǹkan gùn ìtọ́ sẹ́rọ̀ fún wa àwọn lágbára láti máa lò bá sí ń lò à ń padà bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ o àmọ́ lè ní wọ́n jà burú sí wa ọmọ sàdúrà kò tó jáde ńlé ọmọ sàdúrà tọba ti májàmá wa bismillah ikhrajna nítorí pé pẹ̀lú agbára yẹn láfi jáde láàárọ̀ tẹ́lẹ̀ wa ala Allah rabbina tawakkalna agbára léwọ ọlọ́run bá nínú ilé yóò àlùbá àjálù wàhálà wọ́n jọ jáwá bá wa nínú ilé ọba fẹ́ sùn ọwà kàkùrùsí ọmọ ya ibi ọ̀rọ̀ dé protection ti dọ̀nà yẹn fún gbogbo wa wọ́n wá fi nǹkan mí sọ́ra lẹ́yìn Allah nítorí tó fi sọ́ra yẹn ìbílísì kankan ló dálẹ̀ protection rẹ láti sọ ara ẹni níbi aburú ayé Allah nìkan ni máa ṣe ọlọ́run dáàbò bọ̀ wá o aburú oníṣẹ́ wá o àníṣẹ́ni o àníjọ ẹni tí wọ́n wá ọlọ́run níjà kàgbákò lójú ọ̀nà àgbákò níjà wá bá wá nulẹ̀ o bá tún lóyìí ṣe ọlọ́run bá tún lóyìí gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́run bá darí wọn gbàgbére gbogbo àwọn tó ń fẹ́ fa wàhálà lọ́la tó ń fẹ́ rìn káàkiri ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sà dá wọn lọ́wọ́ kọ́ ọlọ́wọ́n bá fún sùúrù اللهم يسر أمورنا اقضي ديوننا اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين اللهم خص بناصية حكامنا إلى ما في خير للعباد والبلاد وارزقهم بطانة صالحة وارزقهم بطانة صالحة وارزقهم بطانة صالحة أصل العباد والبلاد يا رب العالمين أصل العباد والبلاد يا ذا الجلال والإكرام أصل العبادة والبلاد يا خير الرازقين اللهم فتح علينا أبواب البركات والخيرات دائما أنت على ذلك قدير فاستغفر الله إنه هو الغفور الرحيم